a ti dààmú àbí. wọ́n ti da méjì ìtọ́wà náà rà. ṣe ìdílé àwùfáà rẹ̀ nílé. Thank you. bá sọ páàkì àwọn ẹyin o. báyọ̀ ọjà tó kò gbé egungun ìlú. ẹ rámpẹ. ẹ rámpẹ o. ó yẹ kíní yẹn kọ́. ó yẹ ilé ìdìbò.

再忽悠一回，给你们，不错，又又不走啊，我再忽悠一回，我再忽悠一回。 <laughs> Angeles. má gbàgbé eh, àgbàlá bàbá wa Suleiman Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́ eh, òun náà ni a wà eh, lọ́wọ́lọ́wọ́ ẹ sáà ti rí nǹkan tí wọ́n ń pèlò fún wa ẹ rí i wípé nígbà tí wọ́n ń pèlò rẹ̀ ẹ rí nǹkan tí ò dáa kankan níbi bẹ́ẹ̀ kò sí wípé àbí wọ́n wọ́n gún orí ọmọ àbí wọ́n fi kinní kan sí àbí wọ́n fọwọ́ kinní kan sí ẹ rí nǹkan tí ẹ rí pé fúnra wọn gangan fúnra ara wọn ẹ rí pé àwọn gangan ni wọ́n ṣe kí ni àwọn gangan ni wọ́n ṣe àwọn gangan ni wọ́n ṣe lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ ṣètìrì àwọn gangan ni wọ́n ṣe lọ́wọ́ ẹ̀dẹ̀ ti rí ìṣojú yín náà láti ṣe láti pẹ̀lú rẹ̀ kì í ṣe pé kí wàá nìkan tí wọ́n ṣe kinní kan sẹ́yìn náà ti rí báyẹn wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí tó bá tásìkò àti ẹ kí wọ́n ṣàlàyé rẹ̀ wọ́n ṣàlàyé rẹ̀ ṣùgbọ́n akọ́ fẹ́ fi hàn yín bí wọ́n ṣe kí ni bí wọ́n ṣe ń ṣe lọ́wọ́ ìwọ tó bá nífẹ̀ẹ́ sí ẹ pé Alhaji Suleiman Ẹgbẹ̀jì pé wọ́n ẹ pè wọ́n sórí nọ́mbà àwọn tó ti mọ̀ yẹn náà ni pé wọ́n a wà ń bẹ̀ báyìí báyìí pé pé pé wọ́n ò gbé ó yá máa pè máa pè báwọn ìwọ náà béèrè fún béèrè fún tiẹ̀ ìwọ náà béèrè fún wọn sọ iṣẹ́ tí iṣẹ́ tí ó ń ṣe ó ṣe fast láti ṣiṣẹ́ ẹ̀rí pé òun ti fẹ́ kó kánlẹ̀ gan níbi tó yẹ pé àwọn èròjà rẹ̀ tí wọ́n lò ibi tó wọ́n dé ṣe ti rí báyìí wọ́n ti kékeré gan kánlẹ̀ wọ́n ń sà sí ẹ ti rí báyìí hmm. ẹ máa wọ yín ẹ rí pé orí ejò wọ́n tá a bá ń sọ fún pé orí ejò wà níbi kíní kan tó máa sọ pé ah orí ejò kẹ sí ọ̀nà ti rí bá wọn nù ó sọ ti rí sọ ti rí bá ni wọ́n pèlú ni wọ́n pèlú lọ́wọ́lọ́wọ́ sí ọ̀nà ti rí. ìwé kankan gbọ́dọ̀ kánlẹ̀ náà ṣeun láti rí báwọn. ẹgbẹ́ wa tí ẹ̀yin náà ti rí báwọn ni wọ́n ni wọ́n gún yẹn o wọ́n gún lọ́wọ́ ẹ wo orí ejò yẹn ẹ rí wọ́n gbọ́dọ̀ gún tán àti rí ohun tó fi lè mú dídí alákàtà wọn nìyẹn o àti rí báyìí lára àwọn tí wọ́n ṣe lọ́wọ́ ẹ ti rí báyìí náà ni wọ́n gún ni wọ́n gún lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́. 重心不稳，下不来。他把那个都